ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Al-Hikmat abala tó kẹ́ńtà ń pè ní ìmọ̀ lọ́la dínì tí ẹ ti máa ń tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ náà ni a fẹ́ yanjú yìí ìbéèrè ẹnìkan tó tẹ̀ ránṣẹ́ gan-an ló bí ọ̀rọ̀ yìí ẹnìkan béèrè wípé káwọn afọ́n ṣàlàyé fún wa pé irú àpẹẹrẹ ogan náà máa fi mọ èèyàn tó tá a lè fi mẹ́ni bí lọ́dọ̀ Ọlọ́run pé ah agbọ́jà báyìí ẹni tó yẹ kẹ́ ṣọ́ra fún ni o tàmọ̀dọ́ báyìí ẹni tó yẹ kẹ́ ṣọ́ra fún ni tẹ́ ẹ bá fẹ́ wọ náà ìyẹn ni mo wá bá àwọn àfáà sọ ni wọ́n fi ní pé kákùfẹ̀ kan mú láti bi kí làpẹẹrẹ oríire kákọ́ mọ àwọn olóríire náà ká tó wá mọ àwọn olórí burúkú pátájá fi abala tó ṣáájú yanjú àwọn olóríire mo wá fi wò pé kákùfẹ̀ kan fa abala tó kàn yìí náà ká fi yanjú ti àwọn olórí burúkú náà ọlọ́mọṣọ́ olórí burúkú bàbá torí tẹ́lẹ̀ bá ti rí ẹni tí alápẹ̀rẹ̀ yẹn yóò tètè sá fún un hmm. wípé ni yìí kì í ṣẹni ìgbàlà ẹni tí ó kó báyẹn ni kí làpẹ̀rẹ̀ tá a máa fi mọ olórí burúkú ẹnìkan ló béèrè bẹ́ẹ̀. masha allah alhamdulilayi rabbil alamin adúgbò fọlọ. alhamdulilayi. èyí tí akálẹ̀ rí àsìkò wa lò a ti sọ̀rọ̀ nípa àwọn àpẹẹrẹ téèyàn fi mọ olóríire tóníkálukú mọ̀ wò pé lára ti tó nǹkan fún ara wọn kóníkálukú kọ́kọ́ bẹ̀rẹ̀ látara ti ẹ̀ náà láti wò ẹbí slogan eh, ìjọba wa yìí nígbà ọdún mẹ́rin àkọ́kọ́ wọn tí wọ́n ní change begins with me pé ìyípadà tá a láǹfẹ́ yìí ọ̀dọ̀ wa ni kó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà gbogbo tá a wá kà kalẹ̀ ni oníkálukú kọ́kọ́ wá wo ara ẹ̀ wò èwo lòun rí ṣe ń bẹ̀ èwo lòun ò rí ṣe ìyẹn nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ olóríire ká tó wá bọ́ síbi títí ìdàkejì tìdàkejì ẹ̀ láwá fẹ́ wò yìí gbogbo mọ́kànlá àpẹẹrẹ olóríire ni ìdàkejì ẹ̀ náà ni tolórí ibú hmm. àmọ́ ká tó bẹ̀rẹ̀ sí ni máa kà yẹn àwọn wọ́n lọ sọ fún wa pé alámọ̀tò ṣẹ̀káwà arba ìyẹn ká tó bọ́ sórí ìdàkejì mọ́kànlá tó lóríire wọ́n rí pé mẹ́rẹ̀ẹ̀rin yìí ó kún ó gbogbo nǹkan síwájú mẹ́rẹ̀ẹ̀rin wo ni wọ́n sọ pé ànábì sọ tí wọ́n fi mọ̀ pé àpẹẹrẹ eléyìí àpẹẹrẹ orí ibú lélẹ̀ àpẹẹrẹ olórí ibú lélẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ eléyìí ṣe access lára èèyàn fún ara èèyàn òní nisiyanu sunubi limadiya wàyà indalayi mahfusa kéèyàn ó wá gbàgbéra àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe sẹ́yìn kó gbàgbé ẹ̀ kó tiẹ̀ má ríro mọ́ tí ń sin bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run hmm. orí ibú nífà kéèyàn wò pé àbí kéèyàn àwọn ẹlòmíà tẹ̀ tó máa fi ṣe fáàrí pé ah nígbà táwọn fi wà ní kínní nígbà táwọn wà ní Ṣàngóde ah, àwọn balẹ̀ jẹ́ àwọn balẹ̀ jẹ́ púpọ̀ hmm. ah, ládùúgbò yìí náà ni àwọn lágbájá àwọn tàmẹ̀dùn wọn tún máa dárúkọ àwọn kọ́lẹ́sì wọn. ọmọ tó wọn ṣe wọ burú táwa ni nígbà ayé tiwa táwa fi ń tó táwa fi ń ládùúgbò. ní tó jẹ́ pé mi ò bá rántí ẹ̀ ṣe ni kò sorí kọ́lẹ̀ pé ah! àbí àfààní iná zunú balẹ̀ tí kọ̀dámtáha kùtìbát nkúntánà síyàhá lámúyánsá Allahu kéèyàn wá gbàgbé pé òun ti ṣe nǹkan kan láburú sẹ́yìn kó kàn rò pé ó ti lọ náà nìyẹn tó sì ń bẹ̀rẹ̀ àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run àpẹẹrẹ orí ibù kan ni àìmọ̀ gbàgbé àìmọ̀ gbàgbé èèyàn máa rántí ni yóò mọ̀ wá bẹ lọ́run yóò mọ̀ wá sunkún àsunsínú pé ọlọ́run ṣàánú mi ìgbà àìmọ̀ kan mo ṣe èyí níṣe bẹ́ẹ̀ mọ́ àpẹẹrẹ kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni wàzíkìrù lè hasanati lè máa dìyà wàlàyédìrì àkúbilẹ̀tì àmúrúdàtì hmm. kéèyàn mọ arántí dáadáa tó ṣe sẹ́yìn alágbájá ah, èmi ni mo sponsor ẹ tàmẹ̀dùn nígbà tí ọmọ ẹ fẹ́ sanwó skul èmi ni mo bá san nígbà ní mọ́ṣáláṣí yẹn uh, wọ́n ní problem láwọn àsìkò kan èmi ni mo bá wọn solve kó máa rántí gbogbo yẹn lè tó ti pé kò mọ̀ bóyá ọlọ́run gbà á àbọ́lọ́run dàálù láyà ìmáwá rántí pé mo ṣe lè mo ṣe tọ̀hún mo ṣe tọ̀hún tó mọ̀ bọ́yọ́ lọ́n gbà bọ́lọ́n dà ní láìní. àbíkọ́ tẹ̀ mọ́ àbí kàrán sọ lọ́wọ́ lọ́wọ́ bí wọ́n bí èyí mọ̀ ọ̀ràn mọ́ ká sẹ́mi lọ́wọ́ kí bísínẹ́sì mi ọwọ́ rí báyìí. irọ́ o nídìí àti rò ó hmm. ìmá ríro ló ń jẹ́ olóríire ìmá wá rò ó hmm. ìmá karùn-ún sùn ìmọ̀ ìrègùn ni yìí ń bá dé. Hmm. ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀yẹn zikiru asanati madiya wàlà ayédèrè àkóbílẹ̀ ah, àmúrúdàt ah, àwọn dáadáa tí wọ́n ti ṣe sẹ́yìn tó wá gbèrú ọlọ́run gbà ni àbọ́lọ́run ò gbà kò mọ̀ àpẹẹrẹ kejì nu wọn náà sọ̀rọ̀ ìlà máa ń fọkàn wù fi dùn níyà hmm. àpẹẹrẹ orí ibú náà ni pé kí ọmọ wa wo ẹni tó jù lọ nínú ayé kó jẹ́ pé èyí ò ní ọmọ wa ròun gbogbo ìgbà. bí àwọn ọmọ àsìn tó yẹ pé wọn àti jáde secondary school tó ti ń rò pé ah jíwa gan ọlọ jíwa gan náà ni màá lò ah eh, ọmọ eh, secondary school. èèyàn tiẹ̀ máa ń wo pé ah èmi náà fẹ́ ṣe dáadáa bíi lágbájá hmm. èmi náà àmọ́ kó ṣe pé ní téèyàn wá ń wò ni pé ah lágbájá tó jẹ́ pé ayé jókòó tì í lọ́dọ̀ hmm. kó ayé pé gbogbo ìgbà ni wọ́n rò pé ah, lágbájá mo fẹ́ lé tàmẹ̀dùn mo fẹ́ lé hmm. ìwọ rìnrìn títí ẹ ìwọ náà sẹ́ẹ̀tì pace ìwọ náà sẹ́ẹ̀tì àwọn nǹkan àwọn wọn tí wọn náà fẹ́ jẹ́ láyé èèyàn máa ń ní mẹ́ńtọ̀ ni ẹnìkan tí èèyàn ń wò tó jẹ́ ní ire hmm. téèyàn fẹ́ kọ́ṣe ẹ̀ kò sí tó burú bí yìí hùn àmọ́ sọ pé títí àdàádà yìí ni lẹ́nìkan tó lèèyàn wá fẹ́ bẹ̀rẹ̀ yìí hùn lọ. wà ìlàmọ́ndúnà ú fi díìnì àbí kéèyàn máa ẹni tí kéèyàn máa wá fojú kéré ẹni tí kò rí tiẹ̀ ṣe bíi ti tiẹ̀ nínú ẹ̀sìn nínú ẹ̀sìn tẹmọ èyí ń kọ́mọ̀ láyè sí èyí ń sì ti wà láàrin kódà àwa tá a lá jẹ́ àáfàá ọlọ́mọ kéwì a mọ wúra pa ju àwọn kan lọ aṣèdára àjà kan alágbájá irọ́ ṣé mo ṣe ń ṣẹ̀sìn nìyẹn hmm. ká máa wá wò yíhun kéèyàn gbé yíhun sẹ́mi ipò òun dáa ju ẹnìkejì ń lọ nínú ẹ̀sìn àpẹẹrẹ orí ibu ni oyin hmm. bá mọ bẹ àpẹẹrẹ orí ibu ni ọlọmọ jà sórí ibu ọlọmọ ṣe wá lórí burúkú o hmm. ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah ẹrí bàbá wa wọ́n jọ yíwa pé gbogbo àpẹẹrẹ tí wọ́n kà fáwọn olórí lẹ́ẹ̀kan ó di kejì ẹ̀ náà ni tó lórí ibu ẹni tí bá ti máa gbàgbé ijọ́ tó ń wò kú olórí ibu èèyàn ni ẹni tí ọba ti ráyé sátọ pé gbogbo karahun gbogbo ayé gbogbo bá yóò sì jẹ́ tiẹ̀ nìkan ni bàbá ló lórí ibu ni wọ́n wá ní gbogbo ìlọrin lànà ìbùwà Muhammadu sallallahu alaihi wasallam wá sọmaráìsẹ̀ sọ́nà mẹ́rin ló wá ka mẹ́rẹ̀ẹ̀rin fún wa báyìí Ọlọ́run dákun pọ́sàjọ́ sí wa láǹfààní ọlọ́run ní sẹ́wà lórí burúkú èèyàn ọlá ní muhammad ọlọ́run la ilaha illallah fáǹfààní náà yìí tẹ́ ẹ bá fẹ́ bá wa sọ àsìkò tá à ń lò yìí di wákàtí kan ẹ lè pè mí lágbára ọlọ́run insha Allah torí pé ọgbọ̀n ṣẹ́jú yóò tó wa yanjú ọ̀pọ̀lọpọ̀ ń ta ní tá fẹ́ máa yanjú fún wa nínú islam àmọ́ ìta bá fẹ́ bá a sọ di wákàtí kan ẹ pè mí lẹ́yìn ètò èyí tá a bá fẹ́ text ìbéèrè yín ránṣẹ́ sí mi gẹ́gẹ́ bí abala tá a zero seven zero three 260-2603 0703-260-2603 lágbára ọlọ́run ṣá àlọ́ tẹ́ bá ti text ìbéèrè yín a máa yanjú ẹ̀ lórí afẹ́fẹ́ pẹ̀lú àwọn khalifa wa a máa lọ báyìí tó bá di ṣá àlọ́ wa tún máa pàdé lórí ètò yìí kan náà tá a mọ̀ sí alihikima orúkọ mi ò yí padà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdó àlèmí jẹ́ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbọ́n tó ń ràn mí lọ́wọ́ láàárọ̀ yìí tí gbogbo ètò náà fi ṣe é ṣe o fẹ́mi joshua àti gbogbo àwọn tó wà nílé agbára pátápátá gbogbo yín ni mo kí o ẹ ṣeun ẹ ní ṣiṣẹ́ ṣe o ọlọ́run ó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa o ọlá ní muhammed lọ́dọ̀ ọlọ́run ájú alukuman garu àkìyè púpọ̀ ẹ ṣeun àdúrà gbogbo ọgbà gbogbo mùsùlùmí àpò ọdún tuntun ọlọ́run jà sọpẹ́ ma asalam kọ́ ìlẹ̀lẹ́kọ̀ọ́.